èmi ni olóyè ọba ìlú àgbáyé ifásayọ̀ ifádámitán ifárọ̀wáyé. ẹni àgbòlè tọ́lọ́ nílẹ̀ agbájúwájú agbájúwájú ní àbúrò bàbá wa ọdún wo gangan ni ẹ pè wá fún tẹ́tẹ́ torí ẹ̀ káwọn èèyàn jọ ní òní. ọdún eégún ni tí jẹ́lé ayé ẹni ogún. Hmm, ọdún eégún tí jẹ́lé ayé èèyàn ogún àwọn àpò okó eégún wa yìí torí eégún kan tó ṣe pàtàkì ni nílẹ̀ Yorùbá eégún tó nítàn tó nípa tó ti ń kó káàkiri eégún tí ò ṣe fi ṣeré nílùú Ìlóbù. nílùú Ìlóbù ẹ̀rọ akókò ẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan hmm. kí ni ohun tó bí ìtàwọ́ gangan ló bí eégún gangan. Ah, ìtàn tó jẹ̀ ni ìtàn tó jẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ yóò gbègún láyé yóò gbègún kó tó lọ sọ́run hmm. ta ló kú tí wọ́n nílá sọ́gbọ̀ lórí hmm. ní tí ń pè eégún kò tiẹ̀ tó wá lọ bá nìkan ìtàn tó gùn ní ọ̀rọ̀ eégún à ń pèrò dúfà kan ní ìlú sùn takẹ̀lẹ̀ kú òun lọ tẹ̀lé ayé ìjọ tẹ́yàn bá gbọ́ fi hàn ló mẹ́pa ayé rẹ rí lóòótọ́ ni òótọ́ ni ó mẹ́pa ayé rẹ ń dọ̀hún gbogbo ẹ̀yin rẹ̀ wo bí nǹkan bá bàjẹ́ bí lé bá wó lọ ẹ̀bí ó ṣe rí ọ̀dà gbogbo àwọn gbogbo ayé wa rí jùtùjùtù igi ọ̀pẹ èèpẹ̀ gànà gàngàn Olódùmarè wá pe ọ̀run mẹ́la pé kó wa lọ bóun tún ilé ayé ṣe Ọ̀rúnmìlà wá ké sí àwọn ńgbò dáfálọ́dọ̀ babaláwo lẹ̀ tán wọ́n ní kó ké sí àwọn ará rẹ̀ ọ̀run ẹ̀rì sẹ́ máa ń pégún wa ní àwọn ará mi ọ̀run àwọn ará ọ̀run ará mi ọ̀run ní jẹ́ ará ọ̀run Ọ̀rúnmìlà wá pé àwọn ẹgbẹ́ rẹ̀ làwọn ará rẹ̀ lọ́run ó wá pè hàn àwọn ẹgbẹ́ Ọ̀rúnmìlà ọ̀run ó wá pè hàn sórí àwọn táǹpẹ̀ lẹ́gùn àwọn ní à ń pè ní baba àgbà ní ìsìn eégún tí máa fi aṣọ wọ́lẹ̀ lẹ́yìn gbọ́ọ́rẹ́gbọ́n àwọn lójúlówó eégún tí wọ́n Ọ̀rúnmìlà kó wálé ayé mọ́kànlélógún ìlọ̀rún mìlá kó lẹ́yìn hmm. wọ́n wá fi aṣọ nǹkan ra wọn bí ìgbà tí katapila ńlá ń kó nǹkan lọ ní wọ́n ti ń fa aṣọ lọ nígbà bá rọ tìjẹ́bì kan tó bá da yóò dòkè wọ́n tó bọ́ síbò wọ́n tó máa rọ títí tí ilẹ̀ wá fẹ̀ gbogbo ayé wá dúró dáa àwọn yàgbọ́n lè ti láwọn ẹni Ọ̀rúnmìlà láwọn ará òun ni Ifá lọ́sẹ̀ àbàlá ọmọ ọ̀wọ́n o Ifá ń lọ sílẹ̀ táyé fìgún àwọn tí wọ́n ṣayé táyé eégún ká tí wọ́n pè án ní wọ́n pè án ní eégún àwòbọ̀ wọn kí gbogbo ayé torí ayé mo rí ń jọun yé tìgbà tí ààyè èké dáyé táwọn òpònú aláìmoore dé yìí àwọn rí mo rí ń jọun àwọn ní wàá mú gbogbo nǹkan ìpátá àwọn ní wàá ṣe é débi pé ṣe pé eégún kìí ṣe àdàdálẹ̀. àdàdálẹ̀ kọ́ aláǹkan àwọn òpònú ṣe bí wọ́n yà ń kàn dá sọ́bù orí ni wọ́n mọ̀ túmọ̀ wọ́n mọ̀ túmọ̀. tọ́pọ̀lọpọ̀ bá ti tọ́pọ̀lọpọ̀ bá ti rí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n rí wọn nínú ẹ̀kú hmm. àbí wọ́n rí tí eégún tó ń bọ̀ wọ́n mọ̀ rí bí ẹni pé àkàndálẹ̀ láyàrá wa bóyá láti mọ ibi ìdàgbòrò àbí láti mọ ba àwùjọ jẹ́ ni inú wa dùn sọ ìtàn nítorí eégún gangan fún wa pé eégún wa tẹ wájú ká yóògùn ni. látòdì ọ̀rọ̀ eégún ti wá. ọwọ́ wa jọ kí wàá ní ìwúlò eégún gangan fún gbogbo àwọn ọmọ kan òtún òjò ìfọwọ́ ta. alákọ̀ọ́kọ́ ìwúlò rẹ̀ ni ẹwọ́ olùpa àti ẹranko tílé ayé fi gún ẹ̀kọ́ wò paná tí gbogbo ilẹ̀ fi tẹ́ lọ tí gbogbo ilẹ̀ fi tẹ́ lọ tí wọ́n fi múlé ayé gbọ́tà ń pè lé ọ̀kanù ìwúlò kejì wọ́n tún wá ní agbára débi pé ọdún rẹ̀ lè mí ṣe ní ìsìn eégún tí mò ń ṣe lónìí à ń pe orúkọ rẹ̀ ní òkútùpẹ́ agbórógbélé ọba di méjì agbórógbélé ọba di méjì ó ti wà ní ìṣẹ́tílé nígbà ọdún ní gbogbo ìlú Ológun tá a wà yìí eégún tó ṣe pàtàkì jùlọ ni bó ṣe ń wo ìlú yìí gbójú ọ̀bárọ̀ ní káàkiri tí òjò tí ò rán lògùn ọ̀bọ̀ ọ̀rọ̀ ṣẹ́ sí ọlọ́kọ̀ òkútùpẹ́ àwọn bàbá tèmi ojú ọmọ ojú ọmọ ọmọ rọ ẹ̀rọ bá pe bàbá kó bóde òkútùpẹ́ àbóde ní ọba gbèsè yóò gbé olùgbọ́ lọ sí kọ̀mọ́lá ìrúbọn ńlá gbé lọkọ màlá lálẹ́ àná ọ̀rọ̀ ẹ̀sùn láti mọ́jú mi àlọkọ màlá lálẹ́ àná yóò gbé kan lọ sí ọ̀nà mẹ́ta sáà lè máa gbé bí ìgbà tó lóòlù gbé ìtùtù káàkiri ní gbogbo Ìbàdàn nígbà tó bá darí wálé òjò ní ọ̀pá bí òjò ní ọ̀pá bọ̀ hmm. ọ̀kan nu tí ìṣẹ̀pẹ̀nà bá ń jà olóde títa lé kankan tí gbogbo nǹkan ọ̀dá ọ̀bọ̀ òpè lọ ibò òpòkútù pẹ́ tó bá ti bóde báyìí tó sì lù tán àwọn olùwà máa lù fún pé olóde gbòde o ikú paramọ́ àrùn paradà olóòdé gbòòdé o ní ọba ìjó káàkiri ẹ̀sùn gbòòrò ìjà sàkàtà náà àwọn àlóbù ò lè fi òkú dùpẹ́ ṣeré hmm. orí egun tí ń kó bí ipò tí ń kó orí wọlé ni nílògbù yìí wọn ò lè fòkú dùpẹ́ ṣeré ọ̀bọ̀kọ tí wọ́n fi máa kì í jọ ni ọ̀sọ̀rì tí ọ̀tá nù ó kó rèé bàbá lé òkú ẹ̀ ti máa kì òkú dùpẹ́ jọ ni ọ̀sọ̀rì tí ọ̀tá nù ọwọ́ kó rèé bàbá lé nípàdé èyí eégún tó ṣe pàtàkì ni ẹni bá pé oorun èyí ń tè torí pé kìí ṣe gbogbo dirun nípa àdé yìí. àdé pé gbogbo gbogbo ewu gbogbo ètùtù orúkọ ewu tó jáde tá a mọ̀ sí wáyé tó gba àjàkálẹ̀ àrùn lọ́dún mọ́ jà lórí èkó. gbogbo bí máa gbọ́ ṣé earthquake sọ́jà ńlẹ̀ wá rí kò sí dédé bẹ̀rẹ̀ láì bí wọ́n ti fẹ́ bàjẹ́ tó àwọn ò ní gbà hmm. torí àwọn máa ṣe àwọn ètùtù wa àwọn ọmọ alẹ́ wa ni ò jẹ́ kí wàhálà kankan ó dé hmm. wọ́n ṣe bí orin tí wọ́n ń kọ ni.

Eh, olódùmarè ní olódùmarè ní eh, ló wà tẹ̀lú tàwa àwọn kan ní Allah ló tẹ̀lú àwọn àwọn kan ní Yahweh ló tẹ̀lú àwọn ṣùgbọ́n ilẹ̀ tàwa yóò ètùtù àwọn ọmọlẹ̀ ní olódùmarè fi tẹ̀lú wa kò sí lè bàjẹ́ kò sí lè parun kò lè parun ẹ rí àwọn kan wọn á ní kọ́ lọ́wọ́ paná adébọlẹ́ àwọn sì náà ta adébọdá àwọn ní ń parẹ́ àwa làwa ń pọ̀ sí wọn á ní ọlọ́wọ́ paná adébọlẹ́ kí ni ìtumọ̀ náà adébọ àwọn ọmọ tí àwọn bàbá àwọn bí hmm. níjọ wọn á ní kọ́ lọ́wọ́ pa ìlànà bàbá àwọn rẹ àwọn ẹni wọn ń parẹ́ ẹ máa wò wẹ́ẹ̀rì náà wò àwọn ọmọlẹ̀ ti dé eégún ta wá gbogbo àwọn eégún kọ́ wọ́tàpọ̀ ẹni tí ó bá dégún lé bàbá rẹ̀ tí ó jáde mọ́ kó tètè lọ tún ṣe ní ìsìn kọ́ mọ gbé eégún rẹ̀ bóde eégún jẹ́lé ayé èèyàn ogún ni o eégún ìkó wàhálà bá yẹn ejẹ́lé ayé ogún ni o bí wàhálà bá ṣẹlẹ̀ ń lu òkú jáde yóò kó wàhálà lọ gbójú ọ̀rọ̀ òkú ìgbẹ́ òdì ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀bà rí ọmọ bí bí wọ́n bá tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ yóò lọ lọ́mọ lẹ́mìí kò níye tó gbé àwọn tí wọ́n máa ń fi òkútu rẹ̀ olùkọ́ wa bọ̀ òkútu pẹ̀ lọ́dọọdún lónìí lónìí mẹ́ta ni wọ́n fi bọ̀ ní ìsìn tí wọ́n tún ra olùkọ́ wa àwọn tó di fún lọ́mọ. àwọn ọ̀nà ẹ̀ máa pariwo káàkiri pé kékeré kan ẹni bá tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ bó bá jáde ní ìsìn kálukọ́ tọrọ tó bá wù kí n tún lè wá wọ̀ lẹ́ẹ̀mí o kó tó lẹ́ẹ̀mí kí ayẹpẹ ọpọlọ ayẹpẹ egun yìí ọ̀pọ̀lọpọ̀ kẹtì àwọn tọrọ ọmọ tọrọ gbogbo lọ́dọ̀ rẹ̀. tọ́pọ̀ jù ẹni tó fẹ́ tí ń wálé tí ń wálé tí ò rí ẹni tó fẹ́ kọ́lé ẹni tó fẹ́ bímọ ẹni tó fẹ́ níyàwó gbogbo oríṣi nǹkan máa ń tọrọ lọ́dọ̀ rẹ̀. ẹ wá gbà mí àwọn tí wọn ti Brazil wà mẹ àti ẹkẹ London wà mẹ wọn máa ti oríṣiríṣi ìlú wa àwọn tí wọn fẹ́ gbọ́ gbófó ní èsìn sóńgbọ àtìlú èbó wọn ti gbọ́ ọmọ tí wọn ò rí ọmọkùnrin náà bí Ah. òkúdùpẹ̀ ní kí lọ́ọ́ máa ṣe fún olóhùn sì máa fún ọ ní orúkọ lọ́dọọdún ìsìn fún wọn èyí ṣe mẹ́fà méje bàbá bí wọ́n ti máa ṣe nù èrúkọ tá ti pa fún lẹ́nu àná ìtì lọ bí mọ́kànlá lẹ́yìn náà mo wá ra màálù ńlá tí mo tó pa fún mo ti ṣe lọ́dọọdún nù yín tó sílẹ̀ mí lágbára náà. a jẹ́ pé eégún nílẹ̀ wa lónìí báyìí eégún ò ṣe kìí ṣe tó tó tó mọ̀ sí mọ́ kìí ṣe tó ṣe parun. kò lè parun òun ń tẹra wọn jẹ ni àní eh, tí mo ń pè lé ayé fi tẹ́gbọ̀n òfin lè sí mọ́ ni pé ilé ayé bá bàjẹ́ wọ́n wà padà tó lọ ìrìbì náà ní ló tún wá bá tó ṣe. Ah. olùbẹ̀bà sí tí wàá ṣe kúrò ayé òde. ayé òde kún ẹgbẹ́ òkú ọ̀rẹ́ sẹ̀ eégún ta ló mú lé ayé tó eégún wọn ni wọn máa pè ní eégún orin tí ọ̀run mi là ń kọ́ ńgbà náà mo kọ́ lẹ́ẹ̀kan pé ifá ló ṣe eégún ifá ló ṣe bọ́ra ifá ló ṣàbàlá ọmọ ọ̀wọ́n o ifá ń ló sílẹ̀ táyé fi gún kájúmọ̀ àpáńtí aṣọ ayérayé gún wọn ni wọn bá ní eégún bó ti jẹ́ nu àwọn kan ti àwọn kan ti ẹ̀mọ́ sọ̀rọ̀ kan tí mo ti ní ní òbèrè wọ́n sọ pé wọ́n láwa tá a jẹ Yorùbá wọ́n sọ pé a lẹ́sìn wọ́n ní kódà gan babaláwo lè fọ́ ìyẹn lè jẹ́ babaláwo tó máa kírun. ẹ ẹ gbọ́dọ̀ àwọn òpònú lóhùn wọ́n ń gbọ̀n wọ̀dà ní òpònú ayé òun ọ̀run ni ẹni tó bá sọ ọlú ẹ̀ ọmọ àlè ẹ̀ sì rẹ́ nìkan tí wọ́n sọ ọlú ẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ ni bí àwọn tí wọ́n kàn kàwé orí ibú kan wọn ò lẹ́kọ̀ọ́ ilẹ̀ Yorùbá ọ̀kọ̀fá ọ̀hún sọ̀rọ̀ ọ̀fá ọ̀kọ̀ ọ̀gùn ọ̀hún sọ̀rọ̀ ògùn àwa ní ìṣe àwọn ìṣọ̀rọ̀ ìmọ̀lé torí pé àkéwú àìsọ̀rọ̀ ìgbàgbọ́ torí pé àka bíbélì ṣùgbọ́n lànà tí a tá a mọ̀ a mọ̀ tán rẹ̀ àwọn tí àwọn tàní sọ̀rọ̀ ní ìṣe tí bá ti ìsìnmọ̀ pé ìwé rẹ̀ dáadáa kan wọ́n bá máa pé yóò bọ́ọ̀ lẹ́sìn yóò bọ́ọ̀ lẹ́sìn ọ̀rún mẹ́ta lọ́dá ìṣẹ̀lẹ̀ lórí ẹ̀sìn a sì ń sọ fáwọn èèyàn pé táǹkì fún ọ níbi ọ̀rọ̀ mìíràn tí ń sẹ̀sìn òṣàlá pé wọ́n máa ṣe ta lọ́lẹ̀ sí o àwọn Yorùbá lọ́lẹ̀ sí ìran bàbá Yorùbá ló ní ẹ̀sìn gbọ́ fákèké kan lásán ó ní kúrúkúrú àyíká bọ̀rọ̀bọ̀rọ̀ làdí ìdọ̀bálẹ̀ kálọ̀bálẹ̀ kápàgbọ̀n mọ́ káfàgbàsàlẹ̀ sókù sọlẹ̀ kúkú kó ní tí ṣe fún ni adúbáfà ní tọ́mọ̀ sìn ọ̀pẹ̀ tí ọjọ́ lọ́ẹ̀dúpẹ́ èmi mọ́mọ̀ sìn ọ̀pẹ̀ wọ́n jọ lọ́ẹ̀dúpẹ́ mọ́ rẹ́ gọ́mọ kí ni gọ́mọ sí ọ̀pẹ mo ti ẹ̀gbọ́n tí náà nǹkan sọ kálakàlà pé ẹrú yìí máa sìn olówó rẹ̀ kíní kan bá a bá ti jí lójúmọ́ Olódùmarè ò ní ẹ̀sìn àwọn irúnmọlẹ̀ àtàwọn gbogbo àwọn tí àwọn tí ń sìn tí wọ́n ń sìn náà irúnmọlẹ̀ nìyẹn ó kọjú nǹkan sọ wá ni Olódùmarè kí kálukú àpò ẹ̀sìn rẹ̀ lórí ìbá bí ìbàtà pé ẹnìkan fẹ́ wá dọ̀ mí ní ìsìn ó yà máa wò mí tó gbé fèrè tó gbọ́dọ̀ sí dọ́dọ̀ bàbá èèyàn dáadáa ni o ṣe báyìí báyìí o n ti ń tọrọ rèé o Olódùmarè ó sì fún Olódùmarè ọ̀lẹ́sìn oúnjẹ lẹ̀ ń fún oúnjẹ ni Olódùmarè ń ṣe ìwádìí. èyí ló tó Olódùmarè láì tó ẹgbàá pàṣẹ Olódùmarè lọ. láì gbà kò lé débẹ̀ Olódùmarè ń ṣe ìwádìí àwọn ẹni gbogbo àwọn ẹlẹ́sìn yòókù lè ṣe wọn pé àwọn ń ṣe Ọlọ́run ẹ̀yà ni bẹ́ẹ̀ ṣàdúrà bẹ́ẹ̀ ṣe ló lọ bẹ́ẹ̀ mi yóò ṣe gùn bẹ́ẹ̀ ṣe yí dáadáa o kẹsàn-án ni kẹ́ ẹ o ló sì gbà ṣe oníwàṣe ni àbẹ́yìn tí àgbàdo lẹ̀ fi ń ṣe ni àbí ní Olódùmarè bá di ọ̀yà tó bá di ọkọ ẹlòmíì yóò dẹ̀ tàkúté fún ẹ ẹ lẹ́ntọ́ àgbẹ̀ tó dáko kó wá mú bí ẹsẹ̀ mẹ́ta kó gé kó wá kó lulẹ̀ kó fẹ́ kẹ́ fi rẹ̀ ọ lọ sẹ́mọ̀ pé ètò òfin ṣe Olódùmarè tó kò sí ẹni tí ń ṣerú ẹ̀ ẹ̀sìn dàwa nílẹ̀ Yorùbá o kì í ṣẹ̀ṣẹ̀ o kì í ṣe àṣà náà gbọ́ wọ́n dàgbà tí àwọn òpònú kan ní àṣà ní anílẹ̀ Yorùbá ẹ̀rù dó bàtà ta ló ní bàtà Ṣàngó ló ní hmm. wọ́n sùn jàlá ẹni òṣogùn Ògún ló sì ní jàlá hmm. wọ́n sùn yẹ̀rẹ̀ Ifá ẹni òsì fa Ifá ló sì ní yẹ̀rẹ̀ ẹ̀bẹ́ hmm. ẹ̀kọ́ ni sọ wá dáa kéèyàn mọ́wé orí igi kọ́mọ̀ ní gbòǹgbò díẹ̀ nípa àdé nípa àdé yìí bó ṣe jẹ́nu àwọn ọmọ ṣe bá ti dáa lọ irúnmọlẹ̀ ní ẹ máa ń sìn òun ní àwọn ọmọ lórí ṣe Olódùmarè yóò kó ìṣe wa lọ́lẹ̀ fún olódùmarè bíi láyé ìjọ́un irú àwọn aláàfin ọ̀yọ́ gbogbo àwọn àwọn ọba kéékèèké yòókù wọn kó nǹkan ìsìn lọ́dún wọn lọ rí fi ṣe kábíyèsí káàkiri ilẹ̀ yorùbá ni bó ṣe jẹ́ inú wọn gbogbo àwọn ọmọdé làwa ń sìn àwọn ọmọdé ni ó kó ẹ̀sìn wa dé iwájú olódùmarè olódùmarè ó sì tẹ̀wọ́ bà kò sí dáa tọ́ ọlọ́run rẹ̀ tí ò ṣe fún wa ń tẹ́ ìfìmọ̀ pa lẹ́sìn nù kò sí jẹ́ nù bí ẹ bá ti bẹ́ẹ̀ ṣe ìdènà náà yìí ìdènà náà rẹ̀ yìí tó láwọn fẹ́ jogún sí pàtàkì náà mo gbọ́. tí ẹ bá ti bẹ́ẹ̀ ṣe ìrìnàjò náà rí torí pé àwọn fẹ́ jogún ogún náà ṣe pàtàkì bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kí a ṣe ẹ̀sà òjì táwọn kọ́ wa náà sọ fọ́wà pé àwọn ò lẹ́sìn. kò nítumọ̀ ẹ̀sìn wọn tí wọ́n ṣe ò nítumọ̀ kò lè gbà wọ́n lẹ̀ odò lè rọ̀ láyé yìí kọ́ máa fẹ́ atẹ́gùn ní tó yẹ ọ fẹ́ ní ìsáwọ̀ mọ́ṣáláṣí babaláwo ní ìsáwọ̀ mọ́ṣáláṣí atẹ́gùn tòsí ní í ṣe babaláwo nìkan àwọn òsì lè dádúró gbogbo wọn tó wọn àti ìgbàgbọ́ wọn ni àti ìmọ̀lẹ́kọ̀ọ́sẹ́ tó lè dádúró lóun wọn ò rí babaláwo òmìnira tó bá rí baba rẹ̀ tó délé fá ìwé ní ọmọ ṣe eh, àṣẹ ní ọmọ fi ní ọmọ lò ní òfin máa pàṣẹ owó kọ wọ ìròyìn ṣé jésù délẹ̀ yìí àbí màmá jùlọ délẹ̀ yìí ta ni ẹ lè kì ní ìlẹ́ o ọmọ aráàbù tó ilé wù ṣùgbọ́n tí wọ́n pẹ́ lọ́kọ́ ọmọ àrélù ẹjọ́ pẹ́jọ́ wọn lọ́kọ́ wẹ̀yìn báyìí wò ètò bá jẹ́ kò sí wá pé lẹ́wọ̀ èkó yí ẹ̀rí nǹkan yọ wẹ̀yìn táwọn ẹni pèpè tó lẹ́wọ̀ ará aráàbù ará àmọ̀dínà ta ni jẹ́ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nù o bó ṣe jẹ́ nù o ààrẹ àyíká àwọn kìíní yìí wọ́n ti wọ́n mọ̀ mọ̀ wá owó wa fẹ́ ba tójúbọ ẹ̀sìn wa torí tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa àwọn tẹ̀tí ẹ̀ sọ yín gan láwọn kìrìsìtẹ́nì àwọn mùsùlùmí eh. ṣé káwọn àwọn náà tiẹ̀ wọ́n wá sọ́dọ̀ babaláwo lẹ́yìn nígbà nígbà nígbà wọ́n kan bá kí wọ́n. o ò ní dádúró àwọn òsì nílẹ̀ wọn láìláì bí ẹgbà wá. láìláì odò di. kò sí òjò tó lè rọ̀ atẹ́gùn tó lè fẹ́ ti yíyà tí babaláwo yà sí ṣọ́ọ̀ṣì tàbí yà sí mọ́sáàsì ọ̀wọ́ òsì jẹ̀ fún arúnmalẹ́wọ̀ òsì ní kí bí ọba wa nígbà tí wọ́n ti ń ṣẹnu kàtìkàtìkì ibà náà níbi má ẹ̀wọ̀n ti ń ṣẹlẹ̀ káàkiri ìlú wọn náà ní ọ̀dá ìlú wọn ní ọ̀dá lu àwa nígbà kí wọ́n gba ìlú tàwa jẹ́ ẹja máa ṣe bá ti ń ṣe lọ ká máa bọ́ ọlọ́mọdé ẹ má wo tí wọn ẹ má ṣàdúrà ń dìfà ẹ má ṣàdúrà ń di inú mọ̀lẹ́ yín kí wọ́n má balẹ̀ wa jẹ́ o ọlọ́wọ́n tí wọ́n tẹ̀lé wa ní ń bọ̀ àgbà wọ́n ti ń gbà á bọ̀ báyìí ẹ má jẹ́ kí wọ́n bàjẹ́ kí wọ́n dá o ìgbà náà lọ. gbogbo yín pátá eégún òjèlé ayé yín ogún ayé yín ò ní dàlú ọ̀rọ̀ yín ò ní dàlú wàhálà ò ní bá wa ogun ò ní jà nílẹ̀ Yorùbá ò ní jà lágbàáyé ò ní jà gbogbo Nàìjíríà ògbóṣù ní múyán ògbónìyàn àpìtàn ara rẹ̀ ògbólógbò oyún mi àbìtí sẹ̀nsẹ̀n àkókò gbogbogbò nídájà lè dọ́ àwọn olè ajáfẹ́ lériwo tí a ní ọ̀sẹ̀ bọ́sẹ̀ tí kó gbọ́n bàbà jàdú rẹ ọgbẹ́ borúbọ apáta ló ní kó gbọ́n máa ṣàǹṣó àbísí ló ní kó gbòóbì ẹ̀yìn bẹ́ẹ̀rẹ̀ làálérú bẹ́ẹ̀rẹ̀ làáléyọ̀ òkòkòso ní túbẹ̀ lẹ́gìrì ká ọ̀pákòso ní fílàní fílàgbà màálù oríkòso lè jò ní tí fi lẹ́gbẹ̀ẹ́ ní ẹni lùgbó ọ̀kan so làgbẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́ àdíyàn ìgbà tí àtẹ̀tẹ̀ sá ni mo lè pa òsálù yín ifálégun lọ lónìí ò ifálégun lọ ìwòlìwọ̀sá ò ifálégun ogun níjà lẹ Yorùbá ogun níjà Nàìjíríà ẹ̀ làbọ́ lú ẹ̀ làbọ́ yẹ làbọ́ ṣiṣẹ́